أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́ ọba tí ó sọ̀rọ̀ nínú adé òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba tí ó dúró tì wá. a bẹ̀rẹ̀ lórí ayé ẹlẹ́kẹ̀ẹ́ni nínú súrọ́tù at-Talaq. واللائي يئسن من المحيض من نسائكم

واللاتي يئسن من المحيط من نسائكم àwọn tí wọn àwọn akẹ́kẹ́ wọn ti fi háìbọ̀ ọ̀hún èyí pé tí háìbọ̀ wà fún ọmọ nínú ìka ìkùn nínú àwọn obìnrin ní ilẹ̀ sábìkùn tí a bá ń ṣe èdè báwo lẹ́sìn ṣe òǹkà ìdá tiwọn sọ̀rọ̀ ti dáhùn pé fàìdásùnúnà sàlátàtò aṣọ. ìdá tí wọn ọjọ́ lẹ́ka ọjọ́ tẹ́sí ka inú oṣù mẹ́ta inú oṣù bẹ̀rẹ̀ ìjà. wàláhí lẹ́mìí àfẹ́ bákan náà àwọn tí wọn kéré tí wọn ti bẹ̀rẹ̀ sí ṣe ń dọ̀ wọn àti bẹ̀rẹ̀ sí ṣe áìbọ̀ àwọn náà oṣù mẹ́ta ni òǹkà àìjà wọn. وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن àmọ́ àwọn tí wọ́n lóyún sínú àti kó ìjà tí wọ́n rí tí wọ́n bímọ nígbà tí wọ́n bá ti bímọ tán ìjà tí wọ́n parí nù. wọ́n mọ ìyẹn tẹ́tìlá gbogbo ẹnikẹ́ni tí wọ́n páyà ọlọ́wọ́ bá yẹ́dẹ̀ aláwọ̀ mi lámì yíyú sọ̀rọ̀ ọlọ́run yóò ṣe ìdẹ̀kùn àti àìlera àìlera nínú àlámàní rẹ̀. afa òun yẹn ta ó ní wàlìsáwó àlùkọ̀lọ́fà aláàtì ìǹkọ́kọ̀ àánúhùn nàdámù ìhàyè. àwọn obìnrin tí ọkọ̀ wọn kọ̀ wá sílẹ̀ lè tó ti jẹ́ pé ẹ̀jẹ̀ oṣù kò wá fún wọn mọ́ torí pé lèkébẹ̀rì ìhìnà lèkébẹ̀rì ìhìnà torí pé ọjọ́ orí wọn ti dàgbà torí ìdí èyí wọn ò ṣe ayébọ̀ mọ́. ìṣàkàtún fàlàǹtàjùrú mọ́lẹ́fọ́kùnmọ́ fi hìn sẹ́ẹ̀bà ń bẹ̀rẹ̀ méjì wípé ẹ̀rọ̀mọ́kìnì ìdájọ́ lórí tiwọn fàìdádùn náà aláàbò ẹ̀ṣọ́ kò ìdá gan oṣù mẹ́ta ni. wọ́sọ̀gẹ̀rọ̀t aláti lẹ́mtàkì bẹ́ẹ̀ náà ni àwọn ọmọdé táwọn ti ẹ̀sìn ìbẹ̀rẹ̀ sí ṣe káyíbà tó bá tẹlẹ̀ pé wọ́n lọ kọ ọkọ̀ wọn kọ̀ lọ sílẹ̀ àwọn tí wọ́n nígbà ìdá tiwọn náà oṣù mẹ́ta ni ẹ máa kà. فعدتهن ثلاثة أشهر كذلك òun àti tẹ̀ fi wọn náà oṣù mẹ́ta ni gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́. wàdàwádìí alhamdulilayi nìka àwọn tó wá lóyún kí ló nínú àwọn obìnrin ìdátùhúnná àyàbọ̀ àná àmàlù ìdá tí wọn kò ní wọn fi máa inú inú wọn. ومن يقف الله يا ومن يخف الله gbogbo ẹnikẹ́ni tí ó bá páyà ọlọ́run ọba nínú ní ọ̀yánfàdù àkàrà tó sì fi ìdájọ́ ọlọ́run ọba ṣiṣẹ́ yẹjà aláwọ̀ ní àmì ìlú sọ̀rọ̀ ọlọ́run yóò fi sọ́ọ́kì sínú àlámàrí rẹ̀ yóò fi dàtọ̀ sí títún ní àwọn àtọ̀ nílé ayé àti ojú ọ̀gbìnjà àgbẹ̀yàmù àwọn òórì ìdẹ̀kùn àti àìní ìnira ìrí ìnira tó àyà yìí lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tí ó bá wa sọ̀rọ̀ lórí kíkọ́lẹ̀ súnà wípé náà. ipe èyí tí wọ́n kọ́ lẹ̀ nípa ìmọ́ra ọlọ́run fi òṣàlàyé nípa àsìkò kúrò tó ń dà nínú àyà náà. bẹ́ẹ̀ sì ni àlàyé ti fi wáyé síwájú súra yìí ní súra tó bọ́pà tó sọ̀kalẹ̀ síwájú súra tó ọ̀kọ̀lá. ìdá obìnrin tó ń ṣe nǹkan oṣù sàlátà tòkòrò ó ní ó ṣe nǹkan oṣù mẹ́ta nínú ilé ọkọ ẹ̀ lẹ́yìn ìgbà tó kọ́ lẹ́sùn. ó ní ọlọ́run wa rán wa létí láti explain fún wa nípa àwọn ọmọdé ẹlẹ́sìn ìlànà ìṣègùn táwọn òbí bẹ̀rẹ̀ fún pé bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà táwọn òkè àràkà báwọn òkè yìí gbà mọ́ àbóbìnrin tó lóyún sínú àwọn méjèèjì àkọ́kọ́ oṣù mẹ́ta láàkà àwọn ti gbẹ̀yìn lẹ́tọ́ lóyún sínú nígbà tó bá bímọ ní wọn ni eléyìí ni ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àìdá àwọn obìnrin tí ọkọ wọn kọ̀ sílẹ̀ nínú fọlọ́ọ̀kì ni wọ̀ndáyé. يئسن من المحيط ẹ̀rọ àwọn obìnrin tó ti dàgbà ní òde nǹkan oṣù náà nínú àwọn obìnrin yìí tẹ́ ẹ̀ bá ń ṣe èléjì báwo ni a ṣe ń dà wọn lẹ́yìn nígbà tí ìkọlẹ̀ ṣẹlẹ̀ wà ìdákùnrin náà sálà àtàkùn ọ̀ṣun ẹ̀dá wọn oṣù mẹ́ta ni wàláhí lámìyà bíbù bẹ́ẹ̀ náà ni àwọn tó wà tí ṣe bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù. níbi àwọn àfa wọ́n ṣe àlàyé nípa obìnrin tí nǹkan oṣù ọ̀wá fún mọ́ ìgbà wo ni ó tó lè ṣẹlẹ̀ lásìkò wo ni irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sóbìnrin. So wọ́n ní àlàyé èyí tí oṣù tí ọ̀rọ̀ kan kó lóun fi nǹkan oṣù máa ó nígbà tí obìnrin bá pé fifteen na sẹ́lẹ̀ ọmọ ọgọ́ta ọdún. àwọn míì wọ́n ní onígbà tó bá pé àádọ́ta lé márùn-ún ìgbà náà ni nǹkan oṣù ni wá fún ma. àwọn míì wọ́n fi òǹkà rẹ̀ lé gẹ́gẹ́ bí ọba ti wáyé ní ìdílé wọn gẹ́gẹ́ bí ẹ̀rídítìrì ẹni pé wọ́n máa ń jogún báyìí àwọn míì nílé àwọn míì obìnrin lè ló tó ọdún báyìí síwájú tó tóbi pé àìmọ̀ òun wọn kọ máa tó ọ fi ṣe ohun tí èèyàn máa jogún bá bí wọ́n bá ti ń ṣe lé wọn bẹ́ẹ̀ náà ni yóò máa ṣẹlẹ̀ sóòrùn náà. àwọn míì nínú àwọn àpá wọn ni ó máa yàtọ̀ pẹ̀lú ibi tí èèyàn bá ń gbé àwọn tó ń gbé ilẹ̀ tútù tó ti yẹ pé ilẹ̀ tó dáa ló ń gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tó dáa pẹ̀lú omi tó dáa wọ́n láwọn yẹn kí dà kì í tètè rèé effort láti mọ̀ wà mọ́ àmì ìhẹ́rìbọ̀ wọn a máa pẹ́ síwájú kó tó di pé òògùn wa mọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n bá wọ́n bá ń lo tí wọ́n bá wà ní ààyè ìbẹ̀rẹ̀ pé kò sí gbádùn kankan olúkúlùkù òun wọ́n ń ṣiṣẹ́ ní wàhálà nínú oòrùn pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan omi tí wọ́n mú náà kì í tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn. organization in court kọ́ọ̀tù fún wọn. so àwọn tí lọ́dọ̀ wọn ni pé ó máa yàtọ̀ ìyàtọ̀ bíi téèyàn máa ń gbé ẹni tí máa ń gbé ilẹ̀ òtútù tí afẹ́fẹ́ dá tí gbogbo ẹ̀ dá káyọ̀ ọ̀rọ̀ kìí tètè kọ́ àwọn tí wọn bá gbé ilẹ̀ òtútù ilẹ̀ ooru tí ò sáfẹ́gùn tó dáa tí ò sómi tó àwọn yẹn ni.

àbí wọ́n lóyún sínú ni ọkọ wọn kú nǹkan kan náà ní méjèèjì ríta àti wọn ò ní wọn bá bímọ tó obìnrin tọkọ ẹ kọ lẹ tó sì lóyún sínú ríta rẹ ò ní kó bímọ inú ẹ obìnrin tọkọ ẹ sáláìsì tó sì lóyún sínú ríta rẹ ò náà ní kó bímọ inú ẹ gẹ́gẹ́ bí ẹgbàwọ́ ọ̀rọ̀ tí wọ́n látọ̀dọ̀ imam malik ti ṣáfìrí àti àwọn àfáà ńláńlá ipe àwọn méjèèjì ìdájọ́ wọn kan náà ni mo ní pé kó o bímọ nínú wọn. bákan náà àdìsí wa nínú àbùdá wù àti bùkárí àti ìgbìmọ̀májà. wípé àlẹ́ sọ̀rọ̀ máa wà ní wọ́n ولي ما نزلت وولاة الأحمال أجلهن أن يضعن حملهن إلا بعد آية متوفى عنها زوجها. Ife aya nu sọ́ọ́tù sọ́láàtì wọ́n sọ kalẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run tó sọ aya àwọn tí ọkọ wọn tó kú táwọn ti lè láyé. sọ ẹni tí ọkọ rẹ̀ bá kú tó sì lóyún sínú ìjà rẹ̀ ò lè kí ó fi mọ̀. Aya kan sọ̀rọ̀ bá wọn ní ọ̀rọ̀ náà tó ní wàjàrí náà ìtàwọ̀ kọ́ọ̀nà ní kún wàyàgàrú náà àzúwájá يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا. Sọlẹ́ eléyìí ni ìdájọ́ táwọn èèyàn gbélé obìnrin tí ọkọ rẹ̀ kú tó ti lóyún sínú ìdájọ́ obìnrin tí ò lóyún tó wà ní ìmára ìdájọ́ rẹ̀ ló máa ń gbélé obìnrin tó lóyún sí lò wọ́n wà ní ọlọ́ọ̀ni àwọn tí ọkọ wọn bá kú tí wọ́n sì fòbìnrin sílẹ̀ wọ́n á kóra ró fún oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá so ẹni tí ọkọ rẹ̀ kú tó lóyún sínú ìdájọ́ eléyìí náà ni wọ́n máa gbélé lórí pé òun náà oṣù mẹ́rin ló ti àti ọjọ́ mẹ́wàá bẹ́ẹ̀ kọ́ wá ṣe ni ìdájọ́ tí wọ́n wọ́n ní wọ́n fi máa ẹnu wọn. torí pé tá a bá ní oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ó lè jẹ́ pé ìjà yẹn lè pé láìsí ìbímọ àwọn abúlé ọmọ náà jáde kúrò nínú ilé ọkọ rẹ̀ ìdí nìkan ti jẹ́ pé hikma tó pọ̀ ó wà nínú ọ̀rọ̀ ọlọ́run tó ní tí wọ́n bí máa ní ọ̀lẹ́ ìjà. Bákan náà, ẹ̀bà ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ Sùbẹ́yà bí Tìlhárì. Ó wà lábẹ́ Hawla Sáàrì ibùdó Hawla, ẹni pé ìyàwó Sáàrì ọmọ Hawla. Ó wà nínú àwọn tí wọ́n jagun Bádẹ́sì. Ọkọ rẹ̀ wá fún ní Hajjatul Wada obìnrin náà sì lóyún olóyún sínú nípa wa ọkọ rẹ̀ kú kò pẹ́ bí ọjọ́ mélòó kan lọ́ba bímọ fún tó ti mọ̀ nínú alukur'an lòun bá ti tẹ̀sẹ̀ ọba bẹ̀rẹ̀ sí múra lẹ́yìn ìgbà tó parí ìlú fàṣẹ ọba bẹ̀rẹ̀ sí múra gẹ́gẹ́ bí obìnrin tó wá ọkọ àwọn tó wá jẹ́ ẹbí ọkọ ọ̀kan wá wọlé bá ibi kí ló dé bá rí ọtún múra tí èsì kò ti fẹ́ ọtí múra sí lọ́kọ. wọ́n á ní bẹ́ẹ̀ wọ́n á ní rárá o ó ò lé lọ́kọ ní ìṣòdìwà tí ọba pé oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá. ní ṣùgbọ́n bá lọ bá àdébí muhammad sallallahu alayhi wa sallam. lọ́wọ́ ni yàrá kúlọ̀ náà báyìí báyìí báyìí báyìí kan tẹ̀lẹ̀ sí mi yìí àwọn ẹbí ọkọ mi wá ti pàtàkì fún mi pé mi ò láti àti lọ́kọ̀ àyàfi tí n bá pé oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ní anábì pápá aláṣẹ pé kó lọ́kọ lẹ́yìn ìgbà tó bímọ tán ṣe eléyìí ń pé ìdájọ́ obìnrin tí ọkọ rẹ̀ kú ó sì lówó sínú. tó bá ti bímọ tán ó dà lẹ́yìn áwà kan àbí sáà kan àbí ọjọ́ kan ló dị bímọ ìdà tí ẹ ti parí o kò ní ìdà kankan tí ó lọ kó ti parí ìdà ni yóò kó jáde ní ọkọ rẹ̀ tó bá wá parí nípasẹ̀ ó lè lọ burú ọlọ́ni ọmọ àmì yìí sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́wọ́ bá. ọlọ́run fi ìdàkùn sínú ọ̀rọ̀ rẹ̀ ayé man yàkàtì láha wọ́yà hábò gbogbo ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run tó sì fàyà rẹ̀ fàyọ̀ á ti fàrọ̀ ibà òun wọ̀nyẹ̀ sẹ́nìbò náà wáyé gbogbo tọ́lọ̀ ń fún ní ń ṣe èyí tọ́lọ̀ kọ̀ sun fún gbogbo ẹ̀ ló dínà ọlọ́run yóò mú ìdẹ̀kùn wá sínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo bàtọ́ bá wà nínú àyè tó há ọlọ́run sí láàyè fún un tọ́kọ́ tí ó bá wà nínú wàhálà kan ọlọ́run bá yóò fún gbogbo bí gbogbo àyè tó lè wà ọlọ́run bá yóò wá ìjẹ̀kùn wá sínú so àyà yìí ó ṣe ìfihàn lórí ọlá tí ń bẹ fún ìpayà ọlọ́run gbogbo àlámà ẹ̀dá ilé ayé àtijọ́ àti torí pé omi máa kó èèyàn yọ gbogbo gbólú gbogbo aburú tó bá bá omi máa kó èèyàn yọ ní gbogbo wàhálà tó bá dé báyọ̀ àbí ẹni tí ilẹ̀ fúnra ìpáyọ̀ náà ni máa kó èèyàn lọ yọ sínú ẹ̀. ìdí tọ́lọ̀ fi sọ̀rọ̀ páyọ̀ náà lẹ́lẹ́kẹta nínú àyà ìlera. wọ́n ní láàrínkà amúrúbọ́hí anzalahu ilaykum eléyìí ni àṣẹ ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún yín nípa kíkọ obìnrin lẹ̀ àti fún láyè láti gbé nínú ilé rẹ̀ láti ṣe é dà àwọn tí wọ́n fi ka òǹkà ìdá àti nǹkan kan gbogbo ọ̀dà lọ eléyìí ni àṣẹ ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún yín kẹ́ ẹ páyà ọlọ́run ọba lórí ẹ̀ wọ́n mọ̀ iye ṣẹ́kìlá lókè fi àrùn òkè ìlànà gbogbo ẹnikẹ́ni tó bá pààyàn ọlọ́run bá ọlọ́run yóò pa àtìsé rẹ̀ rẹ́ wà yóò fi lọ́wọ́ àjọyọ̀ yóò wá fún ní ládàá tó tóbi ju hasanati yóò dé ibò náà á iṣẹ́ rẹ̀ a máa pa iṣẹ́ ìbí rẹ̀ ṣùgbọ́n yóò fún ní ládàá tó pọ̀ tó tóbi ju èyí tó ṣe ní ìfẹ́ mi lọ. so àyà yìí ìdájọ́ tó wà nínú ẹ̀ ni pé àkọ́kọ́ ó sọ̀rọ̀ nípa ìdà láti àkọ́kọ́ kò sọ̀rọ̀ nípa ìdà ní ìsìn lọ́wọ́ tẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ nípa ìdà sí àsìkò tó ń fìfẹ́ ìdà náà. kí ni ìdà? kẹ́lùmọ̀ ìdá yẹn òǹkà ni ìdí tá a ti pè ní òǹkà lórí pé obìnrin tún ṣe ń dà lọ á máa ka ọjọ́ á máa ka ọ̀sẹ̀ á sì máa ka oṣù àbí ká máa ka àsìkò tí ń ṣe káìtọ̀ ìdí nù tá a ti pè ní ìdá òǹkà. mọ̀ṣẹ́lí àlìsílám ìtumọ̀ ìdá oní àsìkò pàtó tí obìnrin yóò dókòó lé ọkọ rẹ̀ tí ò ní máa jáde torí pé láti fi jọ́sìn fún ọlọ́run ọba àti láti fi banújẹ́ lórí ohun tó kàn nípa pé ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ tàbí ọkọ rẹ̀ kú. lẹ́lẹ́kẹta ní ẹ̀sọ́jẹ́ bíi hikman náà ni pé kí a lè rí i dájú pé kò lóyún sínú eléyìí ni ìdá ìdá àsìkò ni tí obìnrin tí ó fara balẹ̀ lórí ọkọ ẹ̀ láti fi jọ́sìn kan náà sórí pé ìmú àti ọlọ́run jẹ ìjọ́sìn kan náà ni láti fi balójẹ́ yálà kíkọ́ lẹ́ni àkọ́kọ́ rẹ̀ kú ní gbogbo nǹkan balójẹ́ ni àbí láti rí àrídájú pé kò lóyún sínú. tó ìdá yìí ó máa wáyé ní torí kíkọ́lẹ̀ tàbí kú ọkọ. دليل مشروعية قولي قولي والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء obìnrin tá a kọ̀ sílẹ̀ wọ́n kóra ró wọ́n fara balẹ̀ nínú ilé ọkọ wọn fún ìmára mẹ́ta. bákan náà ọ̀rọ̀ ọlọ́run ní wọn láàyè àìsàn mi náà lọ́hìn mí nìka ìkùn ìní ìsọ́bìtún فعدتهن ثلاثة أشهر واللائي لم يحب وولاة أحمال أجلهن أن يضعن حملهن سؤال ينوي كوانينوي قلنا جاء دليل لوري أوراق عدة بكنا ورنزل والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا إلينا هريم فún عدة الوفاة obìnrin قوله إذا جاء إليك أبي غلي àbí إليك إليك حكمة ti ń bẹ lórí wípé káṣe lọ́ṣùrù ìyá àlẹ́ ìjà torí pé wọ́n fẹ́ dàbí pé Islam nìkan ló ní ìgbàgbé eléyìí wípé obìnrin ó tún kò lé yóò ṣe ìjà náà síwájú kó tó jáde nígbà kọ́kọ́ rẹ̀ kọ́ lé àkókò kọ́ rẹ̀ yóò láti jẹ́ pé ọgbọ́n àtòyè kan wà lóyè kí ni ọgbọ́n àtòyè tó wà lóyè àwọn afáàní alákọ̀ọ́kọ́ mú ẹ̀yìn ìsìnkú ọ̀yọ́ wákìlọ̀ mọ́ra nínú alhamdu torí pé ká lè rí àrídájú pé obìnrin kò sí olókùn sánú lẹ́yìn àyàkùsùlù ìsìláàbù àǹsà kọ́mọ̀jẹ́ pé àkópọ̀ wọ́n wà níbi násábà ọmọ àwọn kan ní wọ́n ló mú àwọn míì lágbé lọ́ba nípò ní bàbá tó ọmọ tó sábà ọmọ ti ló ti dojú irú ẹ̀ bá lè lọ tẹ̀lẹ̀ ìdínú tó lọ sí ọ̀rọ̀ ẹ̀jà. bákan náà ìta àtò fúrúkọ للزوج المطلق ليه ليراجع نفسه إذا ندم láti fún ọkọ ní ààyè nígbà tó bá farabalẹ̀ tó ronú tó ronú tó ti nàdámà tó kábàámọ̀ lórí tó ṣe torí àti lè gba ìyàwó ẹ̀ padà. bákan náà fìyàrá tó ní ọkùn hàmù ìdàkánà tó lù kọ́ ọ̀kọ́ àní hàmùlé. wọ́n ní torí ká lè sọ ìwọ̀ oyún tó bá jẹ́ pé yíyà tí wọ́n yà yẹn wọ́n yà lórí pé obìnrin lóyún sínú ni ká lè sọ ìwọ̀ oyún yẹn ìdí ló tọ́lọ̀ fi ṣe ṣẹ̀ríà ìjà ìjà táwọn wí gbogbo rí oríṣi méjì ni ìjà tó wọ̀ fáà ìjà tó fi hàn ó ní ìjà obìnrin tọkọ ẹ̀ kú ẹlẹ́ẹ̀kejì ìjà obìnrin tí ọkọ rẹ̀ kọ sílẹ̀ láti pínyà alákọ̀ọ́kọ́ tá sọ̀rọ̀ lórí ẹ̀ ìdá obìnrin tọkọ ẹ̀ kú ìdá yìí ọ̀ràn èèyàn ni fún obìnrin tọkọ ẹ̀ kú tó fi lẹ̀ tí obìnrin bá ti kú àbí tí ọkọ bá kú tó fi obìnrin sílẹ̀ kò níyà lórí àwọn nǹkan méjì ìmọ̀ sọ́jọ́ pé olóyún bínú ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ kọjá pé kò lóyún sínú. tó gbogbo ẹlẹ́sìn ọlọ́run bá ti sọ àlàyé báwo ni ìdá wọn ti máa jẹ́ tí obìnrin bá lóyún sínú ìdá tiẹ̀ yóò parí mi nígbà tó bá bímọ inú ẹ̀. kódà wàlẹ̀ ò bá dàka kódà kọjá pé lẹ́yìn wákàtí kan ni níwọ̀n fáàtì lóòjì ha lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kú tán torí ọlọ́ọ̀ni wàhùn látùn àmàlí àjàlẹ̀ òhun náà. أن يضعنا حملهم بعد ما تقول حديث المسور ابن مخرمة كيف سبعية الأسلامي إذا صلى الله عليه وسلم نفست أتي لفاس بعد وفاة زوجها بليالي لين بسقط إسمه وهو لين عليه. فجاءت إلى النبي صلى الله عليه وسلم ló bá wá sọ́dọ̀ àdẹ́sùn àkànlá fàtà àdẹ́sùn àǹtẹ̀kẹ̀ ó wá ìyọ̀dá wá látọ̀dọ̀ àdẹ́bí pé kúrò ní lọ́kọ̀ fàájì nàláha àdẹ́sùn àkànlá tètè àtẹ̀kì ó fún ní ìyọ̀dá fànàtà hàt ló bá lọ́kọ̀ míì. so eléyìí ó ti di ah, ìdájọ́ tọ́wọ́ á jẹ́ pé obìnrin náà ò lóyún sínú nígbà rẹ̀ arba'atu ashhurin wa ashra ó ní oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá eléyìí ni ìdá obìnrin wàá rí تعتدل مطلقا سواء أدخل بها الزوج أو لم يدخل بها wọ́n ní eléyìí obìnrin yóò ṣe ìdá pẹ̀lú èyí bó tilẹ̀ orí bóyá ó fẹ́ kèké ẹ̀ tí ìwọlé tọ̀ àbó fẹ́ ó ti wọlé tọ̀ ọ́ láti ṣe oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá. wọ́n fẹ́ dà pé àwọn obìnrin ọ̀fẹ́ máa ṣe léè máa wọn ọ̀fẹ́ máa ṣe máa. àsìkò tó máa dúró dà ní ìsìn ọ̀fẹ́ lè má ṣe ju kọ̀fẹ́ máa tó sùnà lẹ́ẹ̀kú ní káwọn obìnrin wọn máa jáde tó máa rìn káàkiri kódà nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kéwú tó ń ṣe wá ìlú wọn bá wa irú ẹ̀ wà dáadáa torí pé kí wọ́n ń sìn àlè sọ pé àìmọ̀kan ni wọ́n mọ̀kan kódà wọn máa méjì torí bẹ́ẹ̀ náà wọn ò fi òfin ọlọ́wọ́ ọba wọn ò fi ṣiṣẹ́. so ìgbà obìnrin tó kọ rẹ̀ fún oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá yálà obìnrin náà ó ti gbókò dé ìgbà mọ́ àbí ọkọ rẹ̀ tiẹ̀ ti wọlé tọ̀ síwájú kó tó kú àbí kò tiẹ̀ wá wọlé tọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn ni wọ́n láti ṣe ìgbà yìí lórí ọlọ́lọ́run tó ní wọ̀lẹ́bí náà ìgbà ọ̀fọ́ náà gbogbo ẹnikẹ́ni nínú yín tí ọlọ́ba pèsè ọ̀dọ̀. ويذرون أزواجا توفي وبنتي يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا أو بريما وفر بالي سينو ديما ليون سماني أتدوميما فإذا بلغنا أجلهم أجلهم ثم واتوا تواسكوا فلا جناح عليكم فيما فعلنا في أنفسهم kò sí aburú kankan fún yín nínú tí wọ́n bá ṣe lẹ́yìn ìgbà náà tó bá wúlò rán kó ṣe ara wọn ṣe wọ́n fẹ́ lọ́kọ̀ ni wọ́n lọ́kọ̀ wọ́n èsì ìṣètò àti lọ́kọ̀ ni kò sí ẹ̀sẹ̀ kankan lórí mímọ́ ṣùgbọ́n kọjá pé dáadáa lẹ́sẹ̀ péyà wọ́n láwùjọ lọ sáwọn nínú ọ̀bí gbogbo tẹ́ǹtì pátá lọ́nà ló fún ní ìró rẹ̀. ìdá ẹlẹ́ẹ̀kejì òní ìdá tó ṣe hàn ìjà tí ọkùnrin tó kọ ọkọ rẹ̀ sílẹ̀ eléyìí ọ̀ràn ìyàlówó náà lórí obìnrin láti tí ọkọ rẹ̀ kọ sílẹ̀ láti fi obìnrin jà. ìmọ̀ kọ́jọ́ pé ìgbéyàwó nǹkan wọ́n ti wà á bàjẹ́ ni lórí àwọn káyìdà kan tí ò pé àbí ọkọ gan fúnra ẹ̀ ló ti wà á kọ ìyàwó àbí kúlù nìyàwó ṣe lẹ́yìn ìgbà tí ìbálòpọ̀ ti wáyé tó àwọn eléyìí ó di dandan ló di ọ̀rọ̀ yẹn kó ṣe ìjà àlùfẹ́rọ̀ òun náà oníyẹ̀ lẹ́yìn nǹkan méjì oníkọ́jẹ́ pé obìnrin yẹn hamilan olóyún sínú àbíkọ́jẹ́ pé obìnrin yẹn bẹ́ẹ̀rù hamil olóyún sínú àbí kó tiẹ̀ wá jẹ́ pé obìnrin yìí látàrọ̀ ayé ìṣèwárí ọ̀ ààyè sàtòlù síbàrì fọ́ẹ́pẹ́ ti ṣe nǹkan oṣù yálà torí pé ọmọdé ni kò tí bẹ̀rẹ̀ àbí fọ́ẹ́pẹ́ ti dàgbà kò sí mọ́. وإن كانت لا ترى الحيض راكو بنتي في حيضا بأن كانت صغيرة طريقي ومدينة أو عائلة عائلة لكبر الحيض àbíkò tí ẹsẹ má torí kó ti dàgbà ìdá tí wọn yọ parí lẹ́yìn ìgbà tí oṣù mẹ́ta tó bá parí torí ọ̀rọ̀ ló torí wọ̀n láì yẹ ìsìnà nínú àlùmọ̀hìn ní nìsa ìkùn ilẹ̀ tẹ́bi tó ń fa ìjẹ́kùrú nàkàlà àtàkù aṣọ́rí wọ̀n láì làlùmọ̀hìn. so ìdájọ́ ti rọ̀ lò. kí wàá ní ìdájọ́ obìnrin tí a kọ̀ sílẹ̀ kọ́bílà tó kú lòdì hà síwájú ká tó wọlé tọ̀. tíyàwó àbí tí ọkọ ọlọ́wà kọ ìyàwó ẹ̀ sílẹ̀ yálà aba ìgbéyàwó náà jẹ torí nǹkan kan sọ́tẹ̀lẹ̀ àbí tí ò pé àbí lẹ́yìn ìgbà tá a gbéyàwó tán a padà wá rí pé ọkùnrin yẹn nǹkan kan dà láàmú kó lè kó aburú bá ìyàwó ìgbéyàwó yìí ó di dandan ká tuta sáà máa gbé àti kọ́kọ́ gbéyàwó ọkọ̀ sí bí ìwọlé tọ̀ àbá ìyàwó jẹ́ torí òṣìṣẹ́ àwọn kan láàpò kọ́pẹ́ ìbùkún àdúgbọ́yẹ́ pé ọkọ̀ gan lọ́wọ́ oró ń tẹ́kà òun ò lè bẹ́ bá ìyàwó òun pé èsì tí ìwọlé tọ̀ lọ́wọ́ ni mo fọ ní kíkọ́ ọlẹ́rìí ọ̀kan fálà ìjàdà rẹ̀ ìhà irú obìnrin báwọn kò sí ìjà kankan lórí ẹ̀sìn ìdí ni pé ọ̀rọ̀ lọ́dún ní yáyọ ọ̀lẹ́bí na ámánú ìlànà káàtùmù mìíràn fún màkànláàtùmù húnnà mi kọ́bí àtàmásù húnnà fàmálàkùn àléhìnnà mi ìdákin yàtàdúnàá. ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá fẹ́ obìnrin tí wọ́n jẹ́ múmìnì tẹ́ ẹ wá kọ̀ wọ́n sílẹ̀ síwájú kẹ́ ẹ tó wọlé pọ̀ wọ́n kò sí ìjà kankan fún òṣèlú ni wọn ẹ ṣe nǹkan gbàgbọ́ fún wa tí ó rọ́pò sísọ wọn di adélé kọ̀ọ̀kẹ́ sọ wọn dà wọ́n fẹ́ fi òun náà ẹ sì fi wọ́n sílẹ̀ sàrọ̀ àǹjẹ̀mí la fífi ilẹ̀ tó da tó lọ wá ọkọ̀ mi torí pé lẹ́yìn ìgbà yẹn nǹkan àbànújẹ́ ní ọ̀jẹ̀ yóò sì pẹ́ tó lé kó tó lè rí ọkọ̀ mi ìfẹ́ wọ́n mọ̀ fojú pé adélé bọ̀ ni ọkọ̀ rẹ̀ ti ẹ̀fẹ́ kódà kì í wọlé lọ kó tó di pé wọ́n kọ̀ ọ́ lẹ̀ bí olóyè ti fẹ́ gbọ́ èdè ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n máa ta kìrìẹ́tì wọ́n máa ti rédíò ọ̀rọ̀ lóríṣiríṣi èyí tí ọ̀tẹ̀ ẹ̀fẹ́ ẹ̀sẹ̀lẹ̀ tí ò sẹ́yìn fi dẹ́kun iná àbí tí ò sí iná dẹ́kun ìfín gbogbo ẹ̀ ni wọ́n sọ. so ìdínú tuntun tọ́lọ̀ fi ni fàmásì òhun nà ẹ fún wa nígbà ìtumọ̀ ni pé ẹ fún wa lẹ́bùn bọ́sọ̀ bọ́ bá fẹ́ ṣe ẹ̀sọ́ pé sàdáàkì ti mọ̀ sàn. máa mú lọ mọ́tàtàdá ìfipamọ́ gbogbo àwọn aṣọ tí wọ́n rà gbogbo ọ máa mú jẹ́ pé ẹ̀bùn míì ni ọ wà láti láti ta yàtọ̀ sí gbogbo yìí tá a ẹ sì fi wọ́n wọn lọ ní jẹ́jẹ́ láì jẹ́ pé ẹ kò sí yàtọ̀ láàrin obìnrin múmìnà àti obìnrin tó jẹ́ ìtàbíyà christian tí mùsùlùmí báyìí lè fẹ́ christian báyìí bákan náà ni wọ́n láti ṣe ìgbà nípa ìdájọ́ àwọn olùmọ̀ wípé obìnrin tí ìṣe mùsùlùmí tó báyìí lè fẹ́ mùsùlùmí òun náà yóò ṣe ìgbà. So àyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni askinuhunna. bisimilayi rahman rahim askinuhunna min hamsi tafandun fala tubar. عليهن حتى فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن واعتمروا بينكم بمعروف وإن تعاثرتم سترجع لهم أخرى لينفق ينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد أسر يسرا نعم. نعم قالوا أسئلوهن من حيث سكنتم أبواب المؤمنون وصدقوا يجبون بكلة وتتابوك وكلة من وجودكم لما ويخشى في قرارين أبي إن كبري يجزى بهم ولا تضاروهن لتضيقوا عليهم ẹ mọ́ kúnlẹ̀ mọ́ wọn ẹ sì mọ́ kúnlẹ̀ wọn lọ lórí ẹni jẹ́ kí wọ́n mọ̀ ní ìfàyàbalẹ̀. náà ẹ mọ́ kúnlẹ̀ mọ́ wọn wọ́n ti kúnlẹ̀ mọ́ láti hàmì. tí wọ́n bá jọ̀rọ̀ jẹ́ pé wọ́n ló ń dúró àlẹ́ òní ẹ máa wọn ní ìdí àtúnyẹ̀ wọn pàápàá jùlọ torí òun fún wọn ní tuntun lọ ọkọ̀ mọ́kàn wọn náà ni. ọ̀ràn yẹn ló wà lórí ẹ̀ káàkiri àyàbá náà wọn títí wọn kò nígbà tó tó bá ti wà bẹ̀rẹ̀ pé wọ́n gbà ìbáwọ̀ ọ̀pọ̀ ọmọ ní ọ̀nà lásìkò tó yẹ ká fọ́ ọmọ lọ́nà pàtó òǹnà òjò ra òǹnà ẹ̀fún ayé ẹ̀fọ́ wọn lórí pé wọ́n ká ń fọ́ ọmọ ẹ̀fún ayé ẹ̀fọ́ wọn. wà tẹ́lẹ̀ ó fẹ́ ìdàkùn sí ìmọ̀ gbogbo àwọn sẹ́nà ṣe sẹ́nà aláṣẹ àti àwọn sẹ́nà bèrè lọ́sẹ̀ jẹ́ kó dáa ní fún òun fa

sọ ẹ̀wọ́ ìlòmí tí wọ́n bá yẹ fún ọmọ lọ́yọ̀ kẹ́kọ̀ọ́ owó. Èyí ń pè kòtò káàdé ní káàdé. Ẹni kọ́lọ̀ ń ṣe ọ̀rọ̀ fún. Wọ́n ń lẹ́nu inú ọ̀rọ̀ kọ́lọ̀ mọ́ bá ṣe fún láti fi tọ́jú ọmọ tí wọ́n bí fún àtìyàwó tó bí lọ fún nígbà tá bá ń tọ́ ọmọ lọ́wọ́. Ọmọ kó lè àlẹ́ ìlú rẹ̀ gbogbo ẹni tí ọlọ́wọ́ bá tó bá ti àrùn títí òkú fún pẹ̀lú òṣèlú ìgbà àgbà òmò òun náà sọ́tẹ́ nínú ìwọ̀nba tọ́lọ̀ ọba tó kù láàrín lẹ́nu ọmọ òṣèlú ìlà òkàrà ìlà máa àkàrà ọlọ́ọ̀ba kò ní pa ẹnìkan nípa lórí tí ẹ̀mí rẹ̀ ò lè gbé àyàfi tí ọlọ́ọ̀ba bá ti kù nínú tọ́lọ̀ ọba tó kù náà òun ni yóò sì kàǹpá láti ṣe ìkàtà bẹ́ẹ̀ bí àwọn ọmọ ọba àdá ó pé yìí sọ̀rọ̀ lẹ́yìn kàkà lẹ́yìn pa lẹ́yìn ìnira ọlọ́mọba yóò ṣe ìjẹ̀kùn. Ara yìí, àfa onímìíràn orí àti àlùkọ̀lá àwọn obìnrin náà kọ̀ sílẹ̀ ẹ̀fìn wọn lẹ̀ ní òní tí wọ́n tún gbé nínú àwọn obìnrin ní ẹ̀fìn wọn lẹ̀ tí wọ́n máa gbé ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ ju agbègbè tó kọ̀ wálẹ̀. Fi àtúná ìgbà tó ti na ní àsìkò tó máa ń ṣe ìgbà lọ́wọ́. Nítorí òkúráàbù àlàkọ́dà ti àsìkò gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ń gbé bí ẹ máa ní ààyè sí

وهم يوم الأرض كروته تروا من حيث سكنتم بجهة الشتات والزميل لا يجوز على قدر سعادكم تجدي ولو تكون مؤمنة به فلا يجب قبل العيد أو لو كان يتمنى إن كان

gbogbo àwọn oúnjẹ tó ká àtẹ̀jẹ́ lórí ọ̀kọ̀tún káwọn ọmọ ẹ̀dọ́ lèdè ní oṣù Muhammad àtọ́ka tó bí ẹni tí ó fi Islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wàdà kẹ́kọ̀ọ́ ìlú nàkọ̀rọ̀ ẹ má ti nǹkan kan tí ó jẹ́ aburú sí wọn tó pa wọn lára ẹ má pa wọn lára bí bùkọ́ yìí kó àlejò náà ti mọ́kà tó ń tó lè mọ́ wọn ibi tí wọ́n gbé ibi tí àwọn náà fi ẹ̀rọ ó ti súre o bí ọ̀gá bí ọ̀gá bí ọ̀gá bí ọ̀gá ṣe ń lọ sí àwọn òbí mi rárá ẹlọ́kùnrin lọ́wọ́ nǹkan rẹ̀ nǹkan òkúrò kan lọ́kọ́ tó bàbá ẹ̀ kàn mí tí obìnrin jẹ́ ọ̀rẹ́ bá jẹ́ òkúrò tó lóyún فأنفقوا عليهن في عدتهن حتى يضعن حملهن ẹ̀nà inú dúkìá inú ìwọ̀n nígbà tí wọ́n ń ṣe nígbà lọ́wọ́ tí wọ́n fi bímọ. nígbà tó ṣe pé ìjà àti wọn ò ní parí àìsàn tó máa bí mọ tán pẹ̀lú àwọn àdàlákùn ọ̀làdàrún náà lẹ́kùn bí ìjọrọ̀ nígbà tó bá wá bí mọ tán tó fi tó fún ọmọ lọ́yàn tó bá gbà pé àwọn oògùn ọmọ yẹn lọ́yàn ló ń fúnra wọn pẹ̀lú pé ó ní ìfàkàtẹ́ ìmọ̀sán fáwọn ọmọ. فوقوهن أجورهن ní tí ẹ bá ti àláwọ̀ ìgbẹ́ sọ̀rọ̀ ẹ̀tíkà àláwọ̀ náà ẹ̀kọ́ ní tí ẹ bá fẹ́ sọ̀rọ̀. ليأمر بعضكم بعضا بما عرف من سماحة وقيد النفس. So ọ̀pẹ́ ẹni tí ó lè ti ní gbogbo tí ó máa wá lẹ́kọ̀ọ́ tó jẹ́ èso tọ́ ni. Kì í ṣe bí àwọn èèyàn bá bọ́ ká àbà ó lè fi wá sí àbí kó lè kó kú owó tó pọ̀ bẹ́ẹ̀ tó ló ti rẹ̀ pé ọkọ̀ ò lè rí ẹgbẹ̀ ní ìgbọ́kọ̀rọ̀ lọ́yọ̀ yóò máa bu owó tó pọ̀ lórí pé ọlọ́run ọmọ rẹ̀ ní lọ́nà àbí ọ̀rọ̀ yóò jọba lórí rẹ̀ pàtàkì ti òye àbí mo rí àtúntò kọ̀ọ̀ ẹgbẹ́ obìnrin obìnrin ní ìkọlẹ̀ fún ọkùnrin ní ọ̀yà lẹ́wọ̀n ọmọ ìkọ̀ọ̀nà pàṣẹ àmọ́ sí obìnrin ìyá rẹ̀ ẹ̀kọ́ obìnrin ní lókè ọmọ ìní ọ̀yà. ọlọ́run ọba tó kàlàyé fún wa nípa ìgbà ìwọ ọmọdé bí èsì bẹ̀rẹ̀ àìbọ̀ àti ti àgbàlagbà tí àìbọ̀ wà fún àbí obìnrin tó lówó sínú. tó bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹni tí ń ṣe ìgbà lọ́wọ́ rẹ̀ nípa jíjẹ àti yíyan àti àyè tí ó gbé bí tó parí ìgbà rẹ̀. ọlọ́run máa àwọn ọkùnrin láti pé wọ́n ti dáadáa wọ́n ti mọ̀hámádà tó péye tó dáa fún àwọn obìnrin kọ́kànlẹ̀ tó ń ṣe ìjà lọ́wọ́. ó sì pọ̀ fún wọn ó hùwà burú tí wọ́n lè pé àìwó fún wọn àbí tí ó pa wọn lára ọlọ́run ní ká mú òun náà yẹ̀lẹ̀ ẹ̀kú nínú ìṣètò àti ọba kọ ìyàwó ìsílẹ̀ tọ́ba wá gbọ́ pé islam ní èyí gbà lórí onímọ̀tẹ̀ bá islam dà wọ́n wà máa bá islam dà lára obìnrin náà obìnrin náà bàbá dà náà fún ẹ̀ ó fún ẹ̀ náà àwọn ọkọ̀ oríṣiríṣi wọn máa ṣe lébi pé obìnrin ò lè ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀rọ ti bẹ̀ ọ́ nínú tọ́lọ̀ ṣe ní rpc fún yín ẹ̀yìn náà ẹ̀sẹ̀ fún wọn kó wọ́n kó parí ìdà wọn torí ìdà tó ń ṣe ọlọ́run bá ló pa wọn lábẹ́rẹ̀ lọ́sìn ìjọsìn kan náà ni ẹ kó bọ̀rọ̀ wọn lọ́wọ́ lórí ìjọsìn kan ìjọsìn. wàhálà tó wọ ohun náà fífún náà yẹ nínú àyẹ̀fí fún lọ́sìn kan àlejò ẹ má pa wọn lára ẹ má tó pa wọn lára òkúta wùlá ti àmì wọ́n pàdé wà jẹ́ pé wọ́n ló ní ìjẹ àwọn bùkátà wọn àtàwọn àná àmà òní títí wọn kò parí títí wọn fi ọmọ ní nígbà onífọ́nì tí mi rẹ̀ lè sígbà tó kárí ju pé wọ́n bá ti mọ̀ lọ. mo súra wa padà lọ sí pé àlàyé lórí obìnrin ká àkọsílẹ̀ pẹ̀lú obìnrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti tán. lórí pé kóbìnrin bá bú mọ̀ tán ní tí wọ́n kàn délé òun náà ni ọmọ ọmọ òun láyà wọn. nígbà tá a fi gbogbo obìnrin sílẹ̀ tó ti bí náà gbogbo kù lọ o lè kó ẹrù rẹ̀ kọ́ lọ sí ilé wọn torí tó ti kárí ìgbà nínú àgbẹ̀ ọkọ̀ òkúlù sílẹ̀ gbogbo káàkiri báwo ní ilé mọ́tà àwọn ilé ìmọ̀lẹ́ nípa ọmọ ó wà pẹ̀lú ìyá tí ó ọmọ pẹ̀lú ìyá wọn tí lọ lórí àwọn òbí ẹ̀ jíjà àti mímu kọ́ ọmọ òsì máa ọmọ òsì máa jẹ ìkankan ọmọ tí mo láì àyà ń kọ́ ṣé ìyàwó yìí ló ń jẹ láti kò láì lọ mú mi. sọ èyí ló sọ́nà mi ti sọ́nà tó sọ pé ṣẹ́yìn àpò àdàdàpọ̀ bàá tó ń nà òkú òun. lọ́kàn tí àwọn àkà ìpè àwọn obìnrin ọmọ lọ wọ́n ti sọ̀rọ̀ ọmọ láti máa fún lọ́yà ìṣe iṣẹ́ kékeré lọ́dún tó tí ó jẹ́ tí ó kọ̀ fún dáadáa táwọn náà ṣe. Bí ìgbà ní ẹ̀sùn tó láàrin ara yín, ẹ̀sọ́ fún wọn. Ọlọ́rin wàhálà mọ̀kú ìlàwó, èyí òun náà, wà kí ìfọwọ́n òun náà bí màá. Orí ẹni tá a bímọ fún, orí ẹni àdìsí ìyàwó bímọ àti abọ́mú rẹ̀. orí ọkọ tí orí ìyá bàbá tá a ti ìlú ọgbà ó sì gbọdọ̀ lọ sí ìṣẹ̀lú dáadáa tó ọlọ́run tó ṣe ẹ̀yọ̀ lórí kí wá nìkan tó ọlọ́run bàtà ó nìkan kan obìnrin tí ń tọ́jú ọmọ lọ́dún tó kádà sí so ọlọ́pàá ń ṣe àlàyé àsìkò tí ó ṣe àrò ọ̀rọ̀ ètò ọmọ lẹ́yọ̀ iwájú ní sọ́rọ̀tò kápára ọlọ́ni wàlúwàdí káàkiri يرضين أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة أو بين سوى بما حولين وبنين لأسلوب àbí ọmọdé lébi káàmù fún ẹni tó bá fẹ́ pé àsìkò ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà tí àwọn ọ̀dà àyè sí ìmọ̀ ọ̀rọ̀ bọ̀. Ilé ìṣirò pé wọ́n ti rò pé ọdún lébi kò bá burú lẹ̀. Tọ́ba ti pé ọdún lébi yẹn ló dáa jù. Ó ní ìlú dáa jù. Tọ́ba tẹ̀lé pé agbáyọ̀ lọ́wọ́ lẹ́yìn ẹnu ọmọ síwájú sí ọdún méjì tó pé ìlú náà kò tó tẹ̀lé. Tábà sì sọ pé àbùkù òun náà tó ga ìgbà tẹ́jú kì í ṣe pé ọ̀rọ̀ yẹn ni. Àwọn ni àtàgbè ní ẹ̀yìn ọdún lè mọ̀ ọ́. Gbogbo jẹ́ àwọn ọ̀sán láàrin ara yín gẹ́gẹ́ bí ìmọ̀ràn. Ẹ̀jẹ̀ kọjọ́ pé ó dáa ni tí ó dá àwọn ọkùnrin èyí agbọ̀ṣe agbọ̀ṣe ní àti agbọ̀ṣe nípa ọmọ tí wọ́n bí tí wọ́n bí tẹ̀kọ́ kọ̀ọ̀lẹ̀. ولا تضار والدة بولدها ولا مولود له بولده ẹ̀rọ pa ìyá lára lórí ọmọ rẹ̀ ẹ̀sùn ọ̀pọ̀ ọmọ náà lára lórí ẹ̀ gbogbo wọn yẹ ẹ̀kọ́ yìí fún wọn وإن أحققتم فتذكر له أخرى ثم جوابها لا تجيبين قرين مصطفى كان اتفاق لا يعلى يوم تشريك الرمي صلوات الغير قرار وكان الجهاد إلى آلته اتفاق لا يعلى يوم تشريك الرمي يوم تشريك الرمي

ìyẹn ò sí bẹ̀ mọ́. tó ọmọ adéwọ́ obìnrin ní alẹ́ ìta ló ń gbé ògbà tí ọkọ ló wọ́n sọ̀rọ̀. ọ̀rọ̀ ọlọ́run ní wàyíǹkà àpapọ̀. ọlọ́run tí ó obìnrin ní ọlọ́run kọ̀ fọkùnrin pé ọ̀nà ní ìfẹ́ ẹni gbà láti fi tọ́jú ọmọ yín olùfẹ́ wá obìnrin ní tí ó pọ̀ ọmọ yín ní ọ̀nà. Thank you nígbà tí a sọ̀rọ̀ ìgbà ó ní àwọn nǹkan tọ́rọ̀ bàmá tá a bá sọ̀rọ̀ ọba rẹ̀. alákọ̀ọ́kọ́ ìgbà ikọ̀ obìnrin tó pé obìnrin tí ń tẹ ìgbà lọ́wọ́ nípa kíkọ́ lẹ́ ọkọ rẹ̀ kò ní kò ní nǹkan létí. Wọ́n lọ sí kọ́lẹ̀ fọ́kọ́lẹ̀ kí kọ́lẹ̀ ọ̀tẹ̀ ìgbà ní onígbé ọkọ̀lẹ̀ dáàbì àwẹ̀ ìkàtà. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yà tó nà kọ̀lá kọ́lá bá di náà. Wọ́n lọ sí kọ́lẹ̀ fọ́kọ́lẹ̀ sobre ní dá padà náà lórí tó a sí ìfẹ́ ní láàrín ara o náà. Ó ti kọ́lẹ̀ nílẹ̀ ká. Tọ́lá pé èyí ó lè ká padà ní àwọn tó lọ́rọ̀ ẹ̀yà lórí àwọn ẹni méjèèjì alákọ̀ọ́ òfin ìṣúná ọ̀rọ̀ ẹ̀yà ní kókó ní tí ó dùn wọ́n máa gbé pẹ̀lú ọkọ̀ èyí tó wọ́n máa gbé lọ́mọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀yà olùkọ́ni ó bí ó gbọ̀ngàn gbé máa sọ́wọ́ tààrí pẹ̀lú ọkọ̀ nígbà adájọ́ kò lọ́nà màmá àṣìṣe èyí tí ọ̀gá في سبيل الشريعة بين القبر وجود نفقة لها في مؤنة وكسوة وغيرها أرين سجن أتيني أتيني أتياتيو nígbà tó ṣe ìfẹ́ lọ. ọ̀rẹ́ yẹn ní kó obìnrin tí a kọ̀ ọ́lẹ̀ òun náà ọ̀rẹ́ yẹn ní kó náà kó gbélé kọ́mọ̀mọ̀ ìlú káàkiri. Ìfìlú káyé náà máa kó obìnrin ní kájú Tí èso pé jáde rẹ̀ kọjá Ọ̀fẹ́ lọ kí ẹni ká ẹni ká bí máa ọ̀fẹ́ ẹlẹ́yìn kí ẹni tí obìnrin tí ń ṣe é gbà lọ́wọ́. Ẹnì kan máa ẹnì kan bá وتجسد الموضوع أو أن يكون ولكي أمرني أسكنوهن من حيث سكنتم من مسلمين أسلونكم بكنزهم في مضر الكفرين ولا تدركوهن من بيوتهن ولا يدخلن إلا أن يأتين بفاحشة مقدمة فقد وقولوا لي táwọn náà sì máa jáde àti tí wọ́n bá mú àjẹsí ọ̀gá wa lé ìfọkàn. ẹlẹ́kẹ̀ẹ́ يحرم علينا التعرض لحزمة الرجال ọ̀rọ̀ ẹ̀yẹ ní fún obìnrin tí ń púpà lọ́wọ́ ó máa mú ó máa fara pẹ́yìn kankan tó jọ mọ́ kí ọkùnrin ó bá sọ̀rọ̀ láti gbé wáyà mú máa ṣe àdéhùn fífẹ́ haramu nù. Torí pé nígbà yẹn ọlọ́run fún ara rẹ̀ ló ti mọ́lé wípé gbogbo kò lóore. Wàyí àfi fọ́pù ìdáhùdá tó ó wà ní ipò ìyàwó rẹ̀ lè fi ìfúri. Torí pé ọlọ́run wọn kò hó lẹ́kùn lóná àhákù lọ́rọ̀ ìdí ìlànà ọkọ wọn òní lọ́kàn sí wọn ká padà tí wọn bá níyàwó ọlọ́run nínú ní ọkọ wọn ọlọ́run ọkọ wọn ló lẹ́gbàá àti dá wọn padà tí wọn tún ọkọ jẹ́ ohun àjẹkùn tí wọn bá wọn ní ìdájọ́ ìyàwó ọlọ́run nínú wọn ní ọkọ wọn ló lẹ́gbàá àti dá wọn padà. إن أردت إن أرادوا إصلاحا ملكا ملكا فما فيه في أنفسهم

alákọ̀ọ́kọ́ tó yẹ lóbìnrin tó lóyún sí lóyún orí àwọn ìṣẹ̀lẹ̀ tó wọ kàmú náà lọ́wọ́ àkọ́kọ́ òjò òṣù náà àyàtọ̀ ọ̀rọ̀ ilẹ̀ ní fún ọkọ̀ mo fi lẹ́gbẹ̀ẹ́ àyè tí ó lè ẹlẹ́kẹ̀ẹ́bí àlùmọ́pàpà òní jíjẹ nínú àti àkọ̀wíwọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta mọ̀lá lọ́mọdún bẹ́ẹ̀

wọ́n kọ àbúrò yà ní ilẹ̀ fáàrọ̀ àtẹ̀lúdà náfàlà ó sì fẹ́ lọ gbogbo láti lọ ká èdè jẹ́bí lọ́rẹ̀ ọ̀dọ̀dáwà rọ́jòrò ẹ̀dákọ̀ọ̀dà yarákùnrin tó bá jáde lọ ẹgbẹ́ ìkọ̀ọ̀dọ̀ jáde فعادت النبي صلى الله عليه وسلم فقال لما بعد صلى الله عليه وسلم وقال يقول فلما قبل خروجي أردت أن تحفظ دمي وتبدي نفسك وجاء بجد نوري دخولك فإنك على أن تصدقي أو تفعلي معروفا وإذن وبكت وإذن لبكت من تريد إسرائيل نوري. Tọ́ba mẹ́jọ pé obìnrin tí kò so ló fi ló fi rẹ̀ pé so ìdájọ́ ti rẹ̀ ìdájọ́ rẹ̀ tí ó lóyún sí lò nípa pé ọ̀rẹ́ rẹ̀ ní kọ́kọ́ rẹ̀ ṣe ìrírí àti mímú fún un ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́ rẹ̀ ní kó náà obìnrin ọmọ nàìjíríà yìí وهي هذه فاطمة بنت خلف ملك الطالع من قريتها فهو الذي كان في شغل كعزة عيناته الرمبة كما ذكر الرسول والولد والقلم أبي قل يرضى على أبي وقارئ mo bá wọn lẹ̀ pé wọn ò tó lóúnjẹ wọn àkókò wa bá lè fún àkọsọ́lá àlọ́mà ni láàrín ọ̀pọ̀lọpọ̀ ẹbí nílá ìtàkùn ní àmìlà kò sí jíjà sí inú mi lórí pọ̀ àti kọjọ́ pé òní òní dúró èyí ni obìnrin tí ọkọ rẹ̀ kọ́ ní kíkọ́ lẹ̀ pátápátá tí ò lè dá padà mọ́ so jíjà sí inú mi ti ọ̀rọ̀ yẹ̀ lórí ọkọ àti kọ́mọ lórí tí lórí títí àti nínú òjú ọ̀rọ̀ lórí ọkọ̀ ọgbà náà. ẹlẹ́gbẹ̀ẹ́ mo ní obìnrin tí ọkọ rẹ̀ kú. òun náà ọ̀rọ̀ yẹn ló kó mo ṣe é dà nínú ilé rẹ̀ tí ọkọ rẹ̀ wà àbí tó wà lọ́kọ̀ rẹ̀ kú. ولو ما نفع كان الرجل كله في بيته حتى يبلغ الكتاب أجله زوج يقول لي فيها tọ́nà ọ̀rẹ́ tó lò pé. So, ebi tí àwọn àbá rí tó bá tẹ̀lé pé ọlọ sí ẹ̀rọ. Ọmọ wa ọmọ náà ní ilé ìlú lọ́kọ̀ rẹ̀ wá fún ibi kọ́ wà náà mo fi kọ́ ìrọ̀rùn ọkọ̀ fún wọn láti wà ńbẹ̀. Ebi pé wọ́n ní kò tọ́ láti jáde kúrò láti ilé ilé rẹ̀ lọ sí bí àti kọ́ padà sí ilé rẹ̀ wọ́n láti wà ní ibi tó wà kọ́kọ́ rẹ̀ ti kú. Ọ̀dọ́ ọ̀rọ̀ àfáàní ọ̀gbà ilé ìlú ọ̀gbà wọ́n ní yóò padà sí ilé rẹ̀ nígbà tí wọ́n mú ọlọ́run àmì. bákan náà òun náà padà ó fara mọ́lé níbi tí ó ti ń ṣe ìjà láti ó lọ kéde láìpẹ́ pé bùkátà tó lágbára lójú ọ̀rọ̀ rẹ̀ ní ilé ìlú Títí wá pé wà léra yóò tó lórí ọkọ rẹ̀ fún àsìkò ìgbà rẹ̀ oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá. Òun ó ṣe ìgbà òkú ọkọ ẹ̀ ni tí obìnrin máa kọ̀kọ́ bẹ́ẹ̀ sì ni obìnrin máa jáde. Bákan náà, lẹ́ńtàlá nàfàkà kò sí jíjẹ olóhùn fún ní ìlà ìmọ̀ ìlú àti ìmọ̀ òkú.

àbíká pé àwọn ẹbí àwọn ni wọ́n mọ̀ èyí obìnrin tí ọkọ rẹ̀ kú kò ní ti ra ìlú mi lórí ọkọ mọ́ àwọn tí ọkọ bá fi lẹ̀ wọ́n láti jẹ́ òjò ni lẹ́yìn ìgbà tó bá tí ó ń fi ó lè kan ló lẹ́kọ̀ọ́ fún ẹni kan ò ní àti àfọwọ́sán kọ́kọ́ nínú ọkọ̀ sílẹ̀ ọyọ́ pé lẹ́yìn ìgbà tó bá tó owó náà náà ọmọ wà lẹ́nu. Tọ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ó lè lẹ́yìn ọ̀kẹ́ náà káàdì òyìnbá ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹwàá yìí èyí tó wá nínú ráyà yìí ó ní àrùn náà. fífún ọmọ lọ́yọ̀. ọ̀rẹ́ yẹn ní àrọ̀bọ̀ wọ́n mẹ́rin àbí àwọn mọ́tàbà mẹ́rin màlìkíyà wọ́n ní ọ̀pọ̀ àlùbọ́lá àlàìgbọ́jà máa dá mẹ́tì ìgbàlùbíyà fún إلا لشرف الزوجة وموضعها وعلى الحق رضعت يومين في ماله kíkọ́ ọmọ lọ́yà ń bẹ lórí ìyá ọmọ lókè ìpàtàkàjọ pé àpẹẹrẹ àti láàrin àtàyà tó kọra wọn kò sí bí obìnrin ọmọ rẹ̀ tó bá wá jẹ́ pé sọ ọkọ̀ àjọ̀dá lórí bàbá láti ọ̀nà wọ́n sọ ọ̀bẹ̀ lọ́yọ̀. Yálà ọ̀sán níbí ìyá lójú ọmọ àti kọ́mọ́ obìnrin bí wọ́n owó tí wọ́n fún ọmọ rẹ̀ lọ́yọ̀. Ó tilẹ̀ jẹ́ pé ní àsìkò tí òsì fi oúnjẹ àti oúnjẹ títí wọ́n tí àwọn èèyàn máa rà tó fún ọmọ ọmọ ọ̀kadà. Wọ́n á tún lọ́yọ̀ lọ́wọ́ fún ọmọ yẹn lálàáfíà. sọ nípa pé tí ìyàtọ̀ fún ọmọ lórí àtúntò lè fún àwọn àbá wọn ti là bẹ̀rù àwọn kan tó ní ọ̀nà ẹ̀yà lórí ìyà lórí àwọn kan wọ́n ti ní ọ̀nà ẹ̀yà lórí ìyà àwọn kan ní èyí ọ̀nà ẹ̀yà lórí ẹ̀ gbogbo bí ó ti lè ṣe ìyàtọ̀ ẹnu fún ọ̀rọ̀ ọlọ́ọ̀tún tó ó ní kàkí àwùkọ́ àlàdá fún fàákù ọ̀nà òjò ọ̀hún wọn ni fún ẹlẹ́kọ̀ọ́ wọn. Mùsùn ó ní iṣẹ́ tí ìlú ó ti jẹ́ pẹ̀lówó gẹ́gẹ́ bí àtúnyẹ̀ ní iṣẹ́ tí ó ṣe. Wọ́n ti tọ́ bá wá parí jẹ́ náà àwọn àtàwọn òkòwò ni wọ́n pẹ̀lú ẹgbẹ̀. Gẹ́gẹ́ bí lébà àbí ẹni tá a fún iṣẹ́ tí ó ṣe tó wá parí tá a fún lówó ó ní òjò. Àwọn náà ẹ̀sùn wọn ní ládàá iṣẹ́ tí wọ́n ṣe fún mi. Èyí ni pé tí ọmọ lọ́yọ̀ kan ṣe yẹn náà bí ìbàdàn tí wọ́n ṣiṣẹ́ orí ni ẹ láti sanwó fún wọn. so ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ lórí ẹ̀ ló lọ́la ọ̀rọ̀ ẹ̀yà lọ́jọ́ lórí ìyàwó lórí ìyá àbí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yà nínú òkè sí nínú òǹkà pẹ́ẹ́pẹ́. Thank you.

Hallelujah. ọlọ́run ti ojú ẹ̀sán sí òṣó ọ̀dùn ó ń sọ pé máa ìwà ó ń rà ní ọ̀rọ̀ ọ̀gá ìtọ́nà ọ̀rọ̀ bàbá ti kún báyìí ká lè kó náà lọ́fẹ́ tí ń dà ọlọ́run ti ka ẹ̀ka ní àárín kì í ka ẹ̀ka ní bá láti ṣe ojú òfin láti ṣe ọlọ́run ní pé nínú ìtọ́sí ẹgbẹ̀rún ìpè òun tó fẹ́ máa gbọ́ fẹ́ máa gbọ́ fẹ́ máa lọ. torí pé ó kàkà àlejò sọ́nà wọn ọlọ́pàá ní sí ní tẹ̀sílì fún aládùúgbò sọ́nà gbogbo káàrin agbára rẹ̀ ọlọ́run ló gbogbo àfẹ́fẹ́ so gbogbo sọ́lọ́pàá ti ní ká fún wa ẹ̀ مما وقع الله عليه على زوجته المطلقة في يقصى قال من طلق بدري دنيا ولا مريا والحقوق وعلى ولده إذا كان الزوج لا به بعد أن يكتب له يومان طلب عليه يوقع ومن آه من كتب من ومن أطلق عليه الرزق لذلك جاء هذه الكفر وتنزل بجسده وهو فقير عليه فلينفق مما آتاه الله به إن طلق بهن قلنا قلنا نور حسنا بهن لا يكلف الفقير مثل ما يكلف الغني ولو بنيها ثلاثة لقاء لجريمك ملولك وروض فيجعل الله بعد ذل وشدة دعاء وغنى ọlọ́run aláwọ̀ tí ó ṣe ìjọ̀kọ̀ àti àìlera lẹ́yìn ìlera àti lílo gbogbo. Thank you wọ́n lè ní orí ara ìrántí kúrò ní àwọn èyí tá a fi ń ṣe lórí ọlọ́ọ̀bà tó fún wa ní láyẹ̀ èyí tí a ti àṣírí ọlọ́ọ̀bà fi ilé ẹ̀kọ́ ìlú wa. السلام عليكم ورحمة الله وبركاته نعم نعم ìbéèrè. السلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè ìṣòro ó lọ lórí àwọn obìnrin mo fẹ́ fi ṣe ìṣàlàyé fún pé mo ti gbọ́ àwọn wáìsì méjì nípa ìmáyéléjì dúkìá lórí obìnrin nínú ilẹ̀ agbọn alákọ̀ọ́kọ́ wọn ní òbílẹ̀ ní dúkìá mo tí wọ́n gbọ́ wáìsì yìí ní ìtúsọ́ wípé kò tó lè ní ní dúkìá ó sọ kó fi ìyàrá kó fi agbọ ọkọ ẹ̀ torí pé àfẹ́ tí obìnrin ní ìjàdúró pé bá tó ní ìyá rẹ̀ tó bá pọ̀ ó máa ń jẹ́ kí ìmọ̀ àpà àti ìjọra ẹni lójú fún ọmọ àìyàn òní ni torí mo gbọ́dọ̀ ẹ̀ wá àti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Well, ala kulli hal, reality ni pé ọlọ́nkú ọkùnrin àti obìnrin ní ìwọ̀ láti wá ìtọ́lọ̀ ìṣẹ̀kùn ní ìṣẹ̀ ìyàwó. So, ohun tí ó bá jẹ́ sí obìnrin ti di ẹ̀ lórí. Bí a ń sọ̀rọ̀ ní agbára kò sí ní àjọ láti lọ́nu ìṣẹ̀ ìyàwó àyàfi pẹ̀lú ìrọ̀dá ìyàwó. bẹ́ẹ̀ ni bí tí adájọ́ ti lọ ọkùnrin títí ẹ̀ náà ni ìyàwó ní àdájọ́ ti lọ ní ojú sí ọkọ ẹ̀ àyàfi nǹkan bá jẹ́ ẹ̀kọ́ rẹ̀. wípé tí dúkìá fún àmì abẹ́ tí fún àmì abẹ́ akọ òfin tó ń lérẹ̀. òfin kàkà nínú àwọn àlẹ́kọ̀ọ́ dúkìá tó jù lọ mọ wọn àgbọ̀ pé dúkìá kan dúkìá rẹ̀ kan wà ní tẹ lọ́wọ́ àlẹ́bí sọlọ́lá wà ní ìsọ̀rọ̀. nígbà míì kan máa tó yẹ ṣe ìkẹ́kọ̀ọ́ ní máa dúkìá rẹ̀ dáná sí òun mọ̀ sí. tó ọ̀rọ̀ yìí ó wá àwọn mẹ́kánì àwọn àbí ìkójọ adẹ́kọ́ àlọ́dọ́ tó wá látọ̀dọ̀ àwọn traditionally àwọn náà wọ́n fẹ́ lọ sọ àwọn olóògbé tó ń lọ pé gbogbo dúkìá ọkọ wọn láti dúkìá ìyàwó láti àgbẹ̀wò abẹ́ ọkọ̀ ni kò tó ń gbọ́dọ̀ ní ìlú náà oníkùnú fúnra ló ní àti láti ní dúkìá wọn. Mo tí wọ́n bá máa mú ìyàwó tí wọ́n bá ṣe fún ọkọ rẹ̀, bàbá ọ̀hánà kò ọlọ́run tẹ̀lé tẹ̀lé.

kéré kéré pẹ̀lú ohun àkúdí àbẹ̀kọ̀ ọpọlọ. Wọ́n pọ̀ wọ́n pọ̀ dáadáa lọ ọ̀rọ̀ yẹn kò sí èyí kọ̀ọ̀kan lọ ọmọ wa rẹ̀. Assalamu alaikum Mùsùlùmí àgbàdo tẹ̀sí fún wa nípa lọ́pọ̀pọ̀ tó wà lórí òkú rẹ̀ sí ọkọ rẹ̀ fún ìyàwó nítorí ẹ̀sọ́ pé tí ọkọ bá fi kú dúkìá tọkọ bá fi kalẹ̀ wọn ní iná fún jíjẹ mímu rẹ̀ ọkọ àmì àwọn olùdókòwò. Títí a máa fi pé létí àkọ́ni àwọn àbá àti báwọn báwọn yẹn ṣe máa ṣe ìṣúná ní pé wọ́n sọ pé jíjẹ mímu rẹ̀ nínú dúkìá ní ọmọ jẹ̀ṣẹ̀ mọ̀mọ́ títí tó ti ká ṣe fún. Bóò ni àárín ìṣèlú àti pé tọ́lá sọ fáwọn òyìnbó fún òun ọ̀lágbára láti ìbọ̀ fún òun irú obìnrin bẹ́ẹ̀ àti mímu kò sí ló lọ ti Ọkùnrin ti kú àlágbà ìgbòmíra oṣù kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Sọ jíjẹ mímu obìnrin tí ó ṣe ẹ̀yà Sọ dúkìá rẹ̀ ogún rẹ̀ lẹ́yìn bàbá ti ṣe ìjọba ìgbà kan àtàwọn sábà mọ́ ọ̀gá máa lẹ́yìn náà ìlú kù ogún rẹ̀ fúnra ìlú ọmọ ẹgbẹ́ mẹ́ta wọ́n lọ mú mi níbi àtọ́ra àwọn ọ̀gá tí wọ́n gbogbo ẹ̀ wọ́n kàlẹ̀ wọ́n wọ́n náà. Àwọn ilé ìfẹ́ alólùkọ́ ọ̀nà ìrọ́kùnlẹ̀ ni wọ́n kàlẹ̀ wọ́n wọ́n náà tó Àwọn aráyé ẹgbẹ́ obìnrin ní ìṣòjọ́ jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ lórí ọkọ tí ó yẹ ọ̀pọ̀lọpọ̀ tọ́kọ̀ yìí ọlọ́wọ́ ara. Assalamu alaykum ẹlẹ́ẹ̀kejì ní pé ní ìgbàsẹ́nba àṣàlà ìpè tí ọkọ bá ti ìyàwó sí ló lẹ́kọ̀ọ́ láti fi ọkọ mú. Àwọn ìlú wọn sọ wípé ọ̀rọ̀ sáàpù ọkọ̀ wọn yé rẹ̀ kò wọ́n yé ìrọ̀lẹ́ àti àwọn ọlọ́kùnrin ìgbà wọn sì ti jẹ ní ní ìlú kábíyé àwọn tó ti jáde wọ́n ti jẹ. ọkọ àwọn ọkọ wọn wá fún àwọn ọmọ ilé òkú lọ ìgbà tó ní àpò òkè àti pé ó ní kí wọn ní àkókò tó oko ọba tó tó ní oníṣẹ́ ọmọ àwọn kò gbọdọ̀ padà sí ilé tí wọ́n rẹ́ sí ọkọ̀ rẹ̀ ti kù. wọ́n fẹ́ rí gbogbo àwọn bàbá ìyàwó wọn wáyé nígbà tí àwọn ẹbí tó bá kéde pé àwọn ní ráìtì lórí ìyàwó wọ́n ní ráìtì ìṣọ́ láti wọ́n dà á pé báyìí ló ṣe báyìí ló ṣe. nǹkan kan báyìí èyí tó dáa jù náà ni ó wà ní inú ilé tí ọkọ rẹ̀ fi kí tó fi ibẹ̀ náà ni ó ń ṣe òkú tó wò. bàbá nígbà tí ìgbà ti ṣe pé bóyá owó tí wọ́n san ó ti láti ṣe náà kò wá sẹ́yìn tí owó ilé yẹn nígbà tó ń pẹ́ ọkọ̀ ní ìtàn ó bayan na turuwa kafin wani wani gudu biya ẹgbẹ wọn bọ wá lórí wọn kọ wá ní inú ni wọn ní ìfẹ́ ga ìṣòro pé àwọn ni tọ́jú ẹ̀ẹ́dẹ́ bí ọkọ rẹ̀ nígbà tó wà ní so ti àwọn ọmọ ìpàdé náà bá ṣe ń ṣe wọn náà ní ìlọ ṣe láti ìlọ pé ń jẹka obìnrin akọ́jú tí ò ríran ní àlejò ìlú oúnjẹ yẹn kọ́ lọ sí kó lọ parí oko rẹ̀ níbẹ̀. ó kò kò wá dáná wọ́n jẹ́ pé ilé ẹbí ọkọ yóò fi lọ kò parí ọ̀sọ́. àwọn ọ̀sẹ̀ tí wà tó jẹ́ pé tradition wa ló fà ló kọ̀ sí kò sí. àwọn àwọn ẹbí wọ́n máa fẹ́ lo ipò lórí ìyàwó tọkọ rẹ̀ kú gẹ́gẹ́ bí ohun tí ẹ̀sọ́ sí ẹ̀sọ́ orí ẹbí náà wípé wọ́n lè tọ́lọ́ pé àwọn ní ọkọ̀ ọkọ̀ ọmọ àwọn ní wọ́n láti wá sí nínú ilé àwọn náà kò sí yẹn mọ́ ọkọ̀ gan ò ní ẹni tí máa lọ́gẹ̀ tó ráìtì òkú tí ó ṣe lọ láìsí okó yẹn lè ní ọlọ́run bá ní olókàn pa láti ṣe so gbogbo yẹn ò sí mọ́. Assalamu alaikum ẹjọ́ sáà kí ni tí ọkọ àti bá kọra wọn ta ló yẹ kó ọkọ ta ni kọ́kọ́ ta lọ́mọ máa wà lọ́dọ̀ rẹ̀ ó ṣẹlẹ̀ yìí pé ọkọ àti kan ti àwọn sàpàdà kọra wọn ó ti bí ọmọ ọmọdún mẹ́rin bẹ̀rẹ̀ àti tó tẹ̀sẹ̀ bí ọmọ oṣù ìṣàkó sí ìtọ́jú kan ìgbà tó jẹ́ pé ẹ̀fà mi ìgbà wà lọ́dọ̀ tó wá gbé bí ìyàwó ṣe fi ọmọ olóògùn fọ́tíláàtì mọ́tò rẹ̀ ó wá ju ọmọ tó ń gbé lọ́dún ó ti pé sí ìpínlẹ̀ so wọ́n gbà ju ẹjọ́ yẹn lọ àwọn àpáta bá wọn lọ tẹ̀lé àwọn ọmọ yìí ti kéré ọ̀dọ́ ìyáálé yẹn ló wà ọkọ parí bá wọn lọ ra pé ikú bá ti lè mú un tó ti lè fi ọmọ òun tí ò tún pọ̀ mọ́ márùn-ún tó ti sílẹ̀ wọn kò mú un balẹ̀ láti fi ọmọ yìí sí ọwọ́ ìyàwó wọ́n sábà wọn ní àdéhùn tó rà pé ọkọ̀ padà gba ọmọ yẹn tó ìbéèrè mi pé ọwọ́ ta ni ó yẹ ọ̀gá ta ló yẹ tọ́ba ní ìtọ̀ndàkáǹtẹ̀ fún padà kọ́ra wọn sílẹ̀ ní àwọn ọmọ tó jẹ́ téèkì yẹn tí wọ́n sì dàgbà. nípa ẹ̀kọ́ tàbí ẹ̀rọ tí wọ́n mú àlọ́dọ̀ rẹ̀ ọmọ kékeré yóò sì hàn ẹ̀rọ fún àpẹ̀lú ilé rẹ̀ ẹ̀rọ fún àpẹ̀lú ilé rẹ̀ torí pé ọmọ yẹn

bẹ́ẹ̀ sì ni èyí lọ́wọ́ ọ̀dà àwọn ìṣẹ́ bá ń bẹ̀rẹ̀ bá dúró lọ́pọ̀. a ní lọ bẹ̀rẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ àti àtìkọ́ bá dúró lọ́pọ̀. ṣùgbọ́n ọmọkùnrin bá tó lu ọmọ tó lẹ́wàá kò sí àbúrú ó lè padà sọ́dọ̀ bàbẹ́ lẹ́gbọ́dọ̀ ìyálọ́ ẹbí ọ̀nà ní nípa rẹ̀ ẹ̀tọ́ tó yẹ mo ṣe ẹ̀wọ́ ìwà lẹ́yìn. Allahu a'lam. Bùkọ́tà bẹ́ẹ̀ kéré èyí kan bẹ pẹ́pẹ́ èyí ní èsì wọn táà bá lè fún wọn lọ́nà ọba wọn èyí tí ó ṣe. Àláàbí sọ ọmọ yẹn àti fún ẹni tí ẹlòmíì tí wọ́n sọ̀gbọ́ ọmọ náà. Kódà náà, àwọn ilé lọ́dún fún ọmọ yẹn Nígbà àgbé ẹ̀sìn ẹ̀sìn ìgbò ọ̀gá fún àwọn ọmọ àlùkọ́lù ọmọ. Ọmọ yẹn ti olóòpàdà padà dọ̀wọ́ ti òyìnbó, bí àbúrò lábẹ́ ọmọ ẹ̀yà òun lọ sí. Tí ọ̀pá bá sí ẹjọ́ bí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá òun lọ sí. Lẹ́yìn àwọn ọmọdé àwọn ọmọdé àti kíkú ìlú ọlá wà sí ẹgbẹ́ ẹ̀gbọ́n àbúrò ẹ̀yà òun lọ sí ọ̀gbà wàhálà torí pé àbúrò yá bá ń fi èyí kí ó wà ní ilé ọkọ ẹ̀ kí ọkọ ẹ̀ má di ìnira kan. wọ́n ní wọn fi tó ìṣe ìjà tó wà níbi ọkọ ẹ̀ ẹ̀ fẹ́ sí ìnira kan. ó lẹ́tọ̀ọ́ àti jáde kúrò nínú ilé yìí. kò àti jáde báwo àyàfi tí wọ́n pe àwọn tẹ́tẹ́ wọ̀kíìlì àti wọ̀lé lórí ìgbéyàwó náà tí wọ́n lè wá ṣe àtúntò tó yẹ lórí ìṣúná. Ẹgbẹ́ tí mo lè rí, ìgbésẹ̀ ìyàwó náà

to idan mun ga ko ne ko ka ta ce wa dan kai ma ko ko da da ba ya da da wa wa ko kin ka a ko ne a to din ka yau man man da ya kuma da mu ran to ne in kin ce da ni ko ya ko ko ga da fa wa shi ne ko da ko ko ko na torí pé obìnrin tó kọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ pápá jùlọ tí máa ti lè kí ìyàwó rẹ̀ lẹ́sìn ọ̀sìn náà. Bí bí ìdájọ́ pé ìyàwó rẹ̀ fẹ́ lọ wà, kò ní gbogbo ọjọ́ pé kò lè jáde ẹni ha. Ọgbọ́n wa lọ. Ìṣòro àwọn òṣèlú tí ní ìjà rẹ̀. bóyá ọpọlọ ẹ̀ ká padà lọ́lẹ̀ lọ́ àbákádára ọlọ́run ọlọ́run yóò fún ní ìlú dá ọlọ́run. Asalaamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ìbéèrè àti àwọn máa wọn bọ̀. jọ ń bọ̀ sí wọ́n ti ọba ní kájọ ọmọ tọ́jú ọmọ pọ̀ kò rí lílì ìyàwó tí ìyàwó jáde ìyàwó náà rẹ̀ ní òun náà fẹ́ jáde bọ̀ kò sí ìfẹ́ láàrin wọn kò dẹ̀ sí ẹ̀rẹ́gbọ̀n láìpẹ́ ọ̀rọ̀ ọmọ nìkan lájọ máa ń sọ kí ni ìdájọ́ fún ọlọ́ àwọn èèyàn báwọn kò sí èrò náà ẹ̀yọ àwọn ilé ìwòrò kò sí lọ fún àgbàdo tí ìgbé fún àjọ bí ọ̀pá fún ọ̀gá nípa ìyàwó àkọ́kọ́ Gbogbo olùrẹ̀ ọ̀pọ̀ àdájọ́ ọmọ ọgọ́rùn-ún tí ń bẹ láàrin wọn ní òkú So olùyájúlẹ̀. ọ̀rẹ́ káàkiri ó fèèyàn láti ọkọ̀. Tó gbogbo kàjọ́ àmọ́ sí lọ́dọ̀ ọ̀rẹ́ àárọ̀. Tó ní ilé tó wù ní ọ̀sẹ̀ ìdílé Tó ìjẹ́kì ìjọ ẹgbẹ́ nílé ìgbàlámọ̀ ọ̀gá ẹ̀rọ nígbà wọ́n bá lọ sọ́dọ̀ fún àgbàlagbà kan tí tó lórí fún ìjọ lọ owó tó bá mẹ́fọ̀ owó kòkó lọ́gà ìlú tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́ bá orí àtẹ̀kọ̀ náà torí tó wọ́n ti wá lọ láàrin ara wọn so àwọn ọmọ wa sọ pé torí àwọn ọmọ wa ilé ìwé ilé ìwé ọ̀nà ẹ̀kọ́. àwọn ọmọ mi fún wa a ń sọ ń gbé ta kò tó ń bọ̀ a ń pè tààrà ọ̀pọ̀ ìjà kékeré wá tẹ́lẹ̀ ọkọ̀ máa ń kó ti fún mi mo ń mo ti fún mi mo lọ àbí àwa ni wọn náà ti ṣe ọkọ̀ báyìí pọ̀ ń bẹ̀ sí ìgbé kí wọ́n ti kọ́ra wọn láti kọ́ra wọn lẹ̀ ní àbí má lè ti wà láàrin wọn. wọ́n yàrá sí ìṣòro bẹ́ẹ̀ pé ó ti fún mi àwọn ní ẹni pé nípa àdàbò ní tó ti tẹ́ ní àbí tó bá tọ́lá àbò tó tó ọ̀fẹ́ lórí ìgbà táwọn òbí mi ọkọ̀ olóòtú fún ọkọ̀ wọn ní tó bá ti tú ọmọ lọlé lọ́dọ̀ òbí lọ àti tó bá gbé mi padà sí ọ̀dà àwọn òbí mi wọ́n sì jọ ń gbé kàtà. Ìrẹsì ilé wa ní ọ̀rọ̀ gẹ́gẹ́ tí mo bá lọ bára wọn ṣe gbogbo ọ̀rọ̀ ìyàwó àtọkọ orí kẹ̀kẹ́ yìí. Ṣé òbí tàbí òbí jábọ́ mo ní ilé kékeré náà tí mo bá mẹ́rin tèmi yẹn ẹni tí kò rẹ̀ mo ní àìsàn èyí tí mo ní àwọn ọ́fíráǹsì tó lè jẹ́ ikọ̀ rẹ̀ kódà pé mo sọ pé mo kọ̀ rẹ̀ ó ní àwọn ọ́fíráǹsì tàlẹ́ mo ní ìdájọ́ pé mo kọ̀ sílẹ̀ léwu pé àwọn ọ́fíráǹsì mi ìtumọ̀ rẹ̀ àbí ìdájọ́ rẹ̀ tí kò lè lọ́dọ̀ àwọn àbọ̀ oníṣẹ́sì àwọn kọ́ńtàkì ní ìwà àtẹ̀kọ́ burú lébi pé kí wọ́n fẹ́ mẹ́ta lọ́mọ ń wò fún un. tó àwọn irú àwọn ọ̀rọ̀ tí yorùbá máa ń fara lọ́dọ̀ nígbà kan bá ń jà lọ́wọ́ ó burú lébi pé kò ní kí kọ̀ọ̀rẹ́ àwọn ẹ̀sìn mà. bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ bá ti pé àìmọ̀ kan ló bá kà nǹkan tó ti lẹ́sẹ̀ ó ní ìwà tó ti ní wọ́n bá ti wá náà àwọn ẹ̀yẹ̀ tó tó gbúdọ̀ pẹ̀lú àwọn aṣáájú ìfẹ́ ó ti tún mi mi ò ṣe mọ́ ìtura ẹni kọ̀ọ̀kan ọ̀pọ̀ ọ̀lẹ̀ ìtura ẹni lẹ́yìn ọ̀pọ̀ ọ̀lẹ̀. Wọ́n yóò fi ẹ̀ka wá jẹ́ ìṣọ́gbọ́n ẹni tí wọ́n bá wọ̀ bí ẹ wípé ìṣọ́gbọ́n ní ọgbọ́n ẹni. Àwọn olówó àlọ́ sẹ́kẹ̀ wọ́n sọ pé ó ti sùn ọ̀rọ̀ ìrántí ìṣọ́gbọ́n yóò sọ ọ̀pọ̀ ọ̀lẹ̀ ni àbí kí n tó pàdé lọ pé pé nínú àwọn àlùfáàsì yẹn èyí tó jẹ́ èyí tó hàn ìjẹ èyí tó ti fẹ́ ìtumọ̀ dáàbà kí n tó pàdé lọ látọ̀dọ̀ ọ̀kan tó sọ̀rọ̀ tó tó bá ní tó pàdé lọ pé òun kọ̀ rẹ̀ hàn àti rí nǹkan bá mú tí wọ́n ti kọ̀ sílẹ̀ kò sí Ah, ó ti sú tí wàá sí ọ̀rọ̀ tí wàá pé ó kàn lẹ̀. tọ́ọ̀bá tọ́ọ̀bá ti máa ń dábìí padà sí ilé àwọn òbí mi kì í ṣe wọ ẹ̀ ní kọ́tọ̀ padà èdè tí ó ti ká kó padà lọ kọ́tọ̀ padà tọ́ọ̀bá òbí mi èyí ńlá tó fẹ́ràn pé kò ṣe máa olóòwò tí ó yí bò ìtura rẹ̀ pé kò sí ọkọ rẹ̀ mọ́. Ìrọ̀lá ló ti tó lè yan láti ní pé kó ṣe ẹ̀dá. Wọ́n bá wá parí ẹ̀dá rẹ̀. Wọ́n wá jáde láti lé láti ní ọkọ̀ ní. Eléyìí Islam náà. Bẹ́ẹ̀ni àwọn kan tí wọ́n máa ń ṣe ní àsìkò yìí nípa àwọn relationship àwọn àwọn eléré tó lágbára wọn. máa wá wọn bá lọ́wọ́ ìgbà ọlọ́wọ́. Ìlú àwọn ilé wọn tó máa gbé wọn ní wọn ṣe ìlú làwọn ṣe. Wọ́n lè fi ọkọ̀ láyọ̀ kan tó ṣe ìlú. Ọlọ́run wa tó tọ́ra bẹ̀. Ọlọ́run wa rẹ̀. A ní ọkà àti àwọn sáńdọ̀ ń gbé náà tó máa mú fóònù kan nígbà tí ìyàwó láàrin wọn. Kò lè sí ìgbà àwọn kan tó máa rán wọn.

oṣù mẹ́rin ọkọ̀ òsì ìkọjọ́ ẹnu àlà òsì ìkọjọ́ ẹnu àlà ọmọ wa Ẹjọ́ níbi ní explanation wọ́n láti. ní ní عن أحسن كذي ولا كني إنساني ولا حوي عبد الجد ولا نادي الذي يمر بالجد أو هؤلاء أو أو في وقت الغد مدري وفي التي يغلق الجميع والتي تزول هؤلاء ويغلق الجميع هؤلاء جمع مذكر الثاني والجمع مؤنث في هؤلاء بدين الله اعلم جزاك الله خيرا فالحمد لله ìtàṣe tó ṣe nílé ọlọ́kùnkùn alálẹ̀ náà ọ̀tọ̀ alhamdulillah 谢谢交警同